ẹ kú déédéé wòye o ẹ̀yin èèyàn mi nínú ilé lórúkọ jésù yóò dára fún ọ mo fẹ́ kí o káàbọ̀ sórí ètò yìí tí a pè ní àkókò àdúrà àkókò àdúrà lórí ètò àkókò àdúrà yìí ohun tí a máa ń ṣe tàbí tá a máa máa ṣe níbẹ̀ ò ní pé a máa ń gba àdúrà a máa ń gba àdúrà torí pé àdúrà ní gbà agbára kọ́ torí agbára ń bẹ nínú àdúrà olórin kan ni máa gbàdúrà ẹ̀mí ń bẹ bẹ́ẹ̀nu rẹ wáìní rẹ ní wákàtí gbogbo àdúrà agbára ń bẹ níbẹ̀ tó bá lè gbà á olúfa tí mo fi sọ pé àájọ máa pàdé láti gbàdúrà mo tiẹ̀ tún ṣàkíyèsí pé àdúrà àdágbà ó tún le jù ju àdúrà àjọgbà lọ ohun tí mo wá fẹ́ kó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ darapọ̀ mọ́ ọ láti gbàdúrà lórí ayé rẹ mo mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ayé ẹ tó ò tí ì fiyèsí tó sì ní láti mọ̀ lónìí ìtàn kan nínú bíbélì tí jésù sọ fún wa ni mo fẹ́ ká lọ wò nínú ìwé lúùkù orí karùndínlógún màá kà láti ẹsẹ̀ ẹsẹ̀ ìkọkànlá wọ́n ó sì wí pé ọkùnrin kan ní ọmọ méjì èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ pé bàbá fún mi ní ìní tí ó kàn mí ó sì pín ìní rẹ fún wọn kò sì tó ọjọ́ mélòó kan lẹ́yìn náà èyí àbúrò kó ohun gbogbo tí ó níjọ ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n lọ sí ilẹ̀ òkèèrè níbẹ̀ ni ó sì gbé fi ìwà wọ̀bì ànáhùn ìní rẹ̀ ní ìnákúnà nígbà tó sì bá gbogbo rẹ̀ jẹ́ tán ìyàn ńlá wá mú ní ilẹ̀ náà ó sì bẹ̀rẹ̀ sí di aláìní ó sì lọ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 ó sì bà ètò ayé ara rẹ̀ jẹ́ jésù ti ń sọ ìtàn yẹn fún wa ó fẹ́ kó o fiyèsí torí pé ohun tó ṣẹlẹ̀ nínú ayé ọmọ yẹn ó ṣeé ṣe kó tiẹ̀ ti ṣẹlẹ̀ nínú ayé tiẹ̀ náà ó ṣeé ṣe kó jẹ́ pé ó ṣe ń bọ̀ lójú ọ̀nà tí yóò fẹ́ ṣẹlẹ̀ nínú ayé tiẹ̀ náà kó lè ṣàṣe kó lè kíyèsára láti má ṣe lú ẹ̀ ohun tí mo fẹ́ kó o fiyèsí ni pé mo fẹ́ ká jọ gbàdúrà lórí ìtàn ọmọ yìí torí pé ọmọ yẹn ó fúnra rẹ̀ dá ọ̀nà ara rẹ̀ rú ó lera re kúrò níbi ire re ṣé ńgbà tí ènìyàn bá ń bá bàbá ṣiṣẹ́ lopolopo ọgbà ó máa ń ṣe é ṣe fún wa ká máa rò pé àwa là ń ṣiṣẹ́ yẹn à máa rò pé agbára wa pọ̀ máa rò pé mo tó báyìí mo o ò tí ì láǹfààní láti ori pé orí lo bàbá ló ń jẹ́ àánú tí bàbá ní ló ń lò ní táwọn olóyìnbó goodwill orí tí bàbá yẹn ní òun ló jókòó lé lórí ó wá rò pé ni ṣùgbọ́n nígbà tó bọ́ sójú àgàdì tó kù nìkan ó rí i pé agbára ò sí wọ́n ló dé ìpele kan tó jẹ́ pé ó wá ń fi ìṣẹ́ jẹun ó wà nínú ó dẹni tí ò rí jẹ ó wà nínú ìyàn ìyàn kọlu níbo owó rẹ̀ tán ọ̀run tó mú kí àwọn ohun gbogbo kan máa bàjá ẹ bóyá wọn náà wà nbẹ yẹn lónìí tó jẹ́ pé irú rẹ̀ ń ṣẹlẹ̀ nínú ayé ẹ tóró ti ṣe ẹsẹ̀ gbé ní ibì kan ẹlòmíì ó lè ṣe ọlọ́run ni bàbá tó tó sá fún ọlọ́run ní ètò kan fáyé ẹ ìwọ gbọ́n ju ọlọ́run lọ ó lè ṣe bẹ́ẹ̀ ní tiẹ̀ ẹlòmíì inú wa ó lè ṣe bàbá gan náà ní bàbá lẹni tó o bá jà ó lè ṣe ìyá náà lẹni tó o bá jà mo kúkú mọ ọmọ kan tó jẹ́ pé ṣe ló lù ìyá rẹ̀ tó dùn tó jẹ́ pé ó fẹ́ pa tí mo láti ṣiṣẹ́ ìránṣẹ́ fún ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ayọ̀ nìtàn rẹ̀ torí pé ọlọ́run ṣe àtúnṣe inú ayé ẹ̀ fún ohun tí mo sọ fún ẹni pé bóyá wọn náà ti ṣerú ẹ̀ sẹ́yìn ọmọ kan ní ìsìn òun lòun lọ láàrin ìgboro èkó ó láwọn kan sọ àsọtẹ́lẹ̀ fóun pé ìyá àwọn àjẹ́ ni torí ẹ ọ wá lọ ní ó lọ lùyá rẹ pé ìwọ ló jẹ́ kó ń ṣe rere tí a mọ̀ pé wọ́n ti ba tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn ọwọ́ tó gbé sókè tó fi lùyá rẹ̀ yẹn ó fi da ọ̀nà ara rẹ̀ wù mí ìyá tí ò ṣàjẹ́ ńgbà tó wà lábẹ́ rẹ̀ tí ò jẹ́ ọ́ bó ló ṣe wá dàjẹ́ ńgbà tó bẹ̀rẹ̀ sí ní tó di kó fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe rere tí ìbá ṣe pé sátánì fẹ́ ba tèèyàn jẹ́ ọmọ yẹn sì ṣe nínú ìtàn yìí bóyá wọn náà ti ṣerú ẹ̀ tó o bá wá ti ṣerú ẹ̀ ó yẹ kó o ṣàtúnṣe kó o lè yí ọ̀nà rẹ padà ó mọ tí mo gbádùn jù nínú ìtàn ọmọkùnrin yìí ó ní pé ó dé ìpele kan nínú ìrìn àjò rẹ̀ tó pé òun ṣe ẹsẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n bá ti ṣe ẹsẹ̀ gbé bẹ́ẹ̀ wọn kì í ṣe àtúnwá ìdépò àti ronú tán bá ti lè ṣiṣe ó dàbí abẹ́rẹ́ tó bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ni ó ti dètè wọn ó máa tinú ìnira bọ́ sínú ìnira lọ bẹ́ẹ̀ tí wọn ò sì ní lè fiyèsí ṣùgbọ́n ọmọ yẹn òun dé ìpele kan ó sì rí i pé mo ti ṣe ẹsẹ̀ gbé lójú ẹsẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní ronú àtúnṣe tó ń ṣe ibi títàn rẹ̀ tó dùn mọ́mi dé ni pé kò tiẹ̀ tún fi sórí èrò nìkan ẹlòmíì yóò máa rò ó tí ó máa rò ó tí ó máa rò ó tí ó máa jẹ́ lẹ́nu sáá tí ò ní gbégbésẹ̀ ṣùgbọ́n ní tiẹ̀ òun dé ìpele kan wọ́n ní ó sì dìde ó sì padà lọ lé lọ bá bàbá rẹ̀ ẹ wá wo ohun tó jọ mí lójú ni pé ń gbò débẹ̀ wọ́n lórí àánú gbà torí pé ọlọ́run fẹ́ ká mọ bí àánú òun ọlọ́run ṣe tó ọlọ́run fẹ́ ká mọ bí agbára òun ọlọ́run ṣe tó láti dá wa padà sínú ògo wa ohun tí mo fẹ́ kó o mọ̀ ni pé tó o bá lè gbé ẹsẹ̀ láti ṣe àtúnṣe ọ̀run yóò ràn ọ́ lọ́wọ́ ọlọ́run yóò tì ọ́ lẹ́yìn láti lè bọ́ sínú ògo rẹ padà ọmọ ológo kúkú ni ọ ìwọ náà mọ̀ kìí ṣe kìí ṣe inú ẹ̀sìn ló yẹ kó o máa wà àṣìṣe rẹ ló tì ọ́ débẹ̀ so ohun tó ṣe náà ni pé wàá padà sẹ́yìn láti lọ ṣe àtúnṣe so ọ̀rọ̀ tí mò ń bá ọ sọ lónìí nípa ìtàn ọmọkùnrin yìí ìwọ gan la ń sọ̀rọ̀ rẹ̀ níbo ló ti ṣe ẹsẹ̀ gbé tó nílò láti ṣe àtúnṣe lé lórí ẹlòmíín sì wà nù wa bóyá ìwọ ò tiẹ̀ sì ṣe sí àwọn baba ṣùgbọ́n ìgbésẹ̀ tí ò yẹ kó o gbé ló gbé fún àpẹẹrẹ ẹlòmíín yóò lọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì tọ́lọ́hún òràn ọlọ́hún òràn ọ níṣẹ́ ó lọ torí bọ̀ ẹlòmíín sì wà tó jẹ́ pé ọlọ́run rán ní ó bá pé dandan iṣẹ́ báyìí lòun ó máa ṣe ń tó òun ò ṣe ọlọ́ọ̀ nìkan ló máa ń tọ́ bá wa èèyàn ntọ́lọ́ ni ó ṣe ni ò ní wù ú ṣe eléyìí tọ́lọ́ ń wòran ni yóò máa wù ú ṣe ẹ ó lọ padà ṣe àtúnṣe náà ni wà padà sọ́dọ̀ síbi tó o ti ṣe ẹsẹ̀ gbé láti lè tún ẹsẹ̀ rẹ gbé kó má bàa ṣiṣẹ́ nígbà tí ọmọ yẹn ṣe àtúnṣe wọ́n ní ń gbò padà délé bàbá rẹ̀ rí lọ́ọ̀kan ó fò lọ bá a ó dì mọ́ ó rọ̀ mọ́ lọ́rùn ó pààrọ̀ aṣọ rẹ̀ ó pààrọ̀ bàtà rẹ̀ ó pa ẹran àbọ́pa fún un wọ́n ní wọ́n jẹun wọ́n yó wọ́n yọ̀ wọ́n jọ yọ̀ papọ̀ torí pé ọmọ yẹn ó padà wá sínú ògo gbogbo ohun tó sọnù náà ni wọ́n dá padà fún un tí mo fẹ́ kó o mọ̀ nìyẹn pé ọlọ́run yóò dá gbogbo ẹ̀ padà fún un ṣùgbọ́n kì í wá dédé ṣẹlẹ̀ o wọ́n ní yorùbá ní òsẹ́mu lọ́gbẹ́ òtògbò lọ́fà òdèdè ọ̀pẹ ọgbẹ́nu òkè ọ̀fẹ́ kọ́ ní ìrò tó bá rí àánú yẹn gbà ibi àdúrà ni òun náà ni mo sì fẹ́ kájọ ṣe mo fẹ́ kó o gba àdúrà kó o béèrè fún àánú lọ́dọ̀ ọlọ́run ibi tó ti tí n ó ti bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú rẹ ni pé mo fẹ́ kọ́ ọlọ́run kó la ojú rẹ kó o ríra rẹ bọ́lọ́run ṣe rí ọ kó ríra rẹ nínú ètò tí ọlọ́run ní fún ayé ẹ tó o bá lè ríra rẹ o ní jókòó ní òsì yẹn díjú ẹ̀ ká gbàdúrà mo pa á láṣẹ má bínú èmi fẹ́ràn láti máa nàró tí n bá ń gba àdúrà mo pa á láṣẹ pé kí ọ̀run kó la ojú rẹ gbogbo ojú inú tó ò níyẹn lórúkọ Jésù kí ọ̀run kó là kó ríra rẹ bí Ọlọ́run ṣe rí ọ nígbà tí áńgẹ́lì sọ fún Gídíónì wọ́n sọ fún wọn ní ìwọ ọkùnrin alágbára ó wúra rẹ títí pé abémi wọ́n sọ torí pé kò ríra rẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó wá ríra rẹ bọ́ọ̀run ṣe rí ipò rẹ yí padà mo gbàdúrà fún ọ lónìí ìwọ alágbára tó ń wò mí yìí lórúkọ jésù kí iyè rẹ kó sọ kí ojú rẹ kó là ojú inú rẹ kó là kó ríra rẹ bọ́run ṣe rí ọ lórúkọ jésù kó ṣẹlẹ̀ ó tiẹ̀ ti rí bẹ́ẹ̀ àdúrà kejì tí mo fẹ́ kó gbà ó ní pé wàá gbàdúrà kọ́lọ́run ṣàánú fún ọ gbàdúrà kọ́lọ́run ṣàánú fún ọ torí pé n tó ṣe yẹn ó ti ṣẹ̀ sọ́lọ́run àwọn ìgbésẹ̀ tó gbé yẹn ó ti ṣe ní tí ò yẹ kó ṣe wá sọ fún ọlọ́run olúwa dáríjì mi bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rí àánú gbà wà á tọrọ fún àánú lọ́dọ̀ ọlọ́run olúwa dárí ẹ̀ṣẹ̀ mi ó yá bá mi sọ di àdúrà rama shekaba lama saida kabi anoro kogoria javanu kreba soide kalia lórúkọ jésù ó yá kó rí àánú gbà kí ọ̀run kó ṣàánú fún ọ ibẹ̀ nínú ìbùkún ni fún ẹni tí a dárí ìrékọjá lórúkọ jésù kí ọ̀run kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ mo ní lórúkọ jésù kó rí àánú gbà nípa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù kò rí àánú gbà ni bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo ni láti dáríjì wa àti láti fọ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo mo gbàdúrà fún ọ lórúkọ Jésù kò rí àánú gbà olówó ṣàánú fẹ́ni tó ń ṣàánú fún àánú kó bá ọ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni kó rí àdúrà kẹta tí mo fẹ́ kó gbà torí ńgbà wọn sọ fún ọmọ bíbélì sọ fún wa pé ọmọ yẹn padà dé ilé nígbà tó délé ó rí bàbá rẹ̀ ló tiẹ̀ kọ́kọ́ rí kóhun tó rí bàbá ẹlòmíì yóò fẹ́ padà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé yóò máa wá ọ̀nà kiri ni yóò máa wá kiri ah, ibi ìlà gbàǹgbà kan ibi ni ó yẹ wa wá yóò máa wá kiri tí ò ní rí torí pé ó bá ojú rere pàdé ẹ wọ́n ní bàbá yẹn rí lọ́ọ̀kan ó dàmà ó sáré lọ́ba ó rọ̀ ọmọ lọ́rùn ó pààrọ̀ aṣọ rẹ̀ wàá sọ fún ọlọ́run olúwa kémi náà bá ojú rere pàdé lórí àwọn di àdúrà lórúkọ jésù ojú lórúkọ jésù ojú rere mo gbàdúrà pẹ̀lú rẹ lórúkọ jésù kó bójú rere pàdé rama kasaida kadi fún ṣèkà babalẹ́à ọlọ́run tó ní ayé kó sílẹ̀kùn ojú rere fún ọ ah mo ní ọlọ́run tó láyé kó sílẹ̀kùn ojú rere fún ọ lórúkọ jésù kí àánú kó sílẹ̀kùn ojú rere fún ọ lójú àwọn tó ti ṣẹ̀ òbí rẹ tó ṣe àṣìṣe sí yẹn àwọn ọ̀rẹ́ rẹ tó ṣìwàhù sí yẹn àwọn alábàágbé rẹ tó ṣìwàhù sí yẹn àwọn bàbá nínú olúwa tó ṣìwàhù sí yẹn lórúkọ jésù kó bá àánú pàdé lójú wọn kó bójú rere wọn pàdé lórúkọ jésù ojú rere kó jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni kó rí jésù olúwa wa àmín àdúrà kẹrin tó bá mi gbà tá a fẹ́ gbà fún ọ lórí ọ̀rọ̀ yìí wàá sọ fún ọlọ́run ẹ́ sórí nígbà tí ọmọ yẹn tó padà dé ilé wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní bá bàbá rẹ̀ sọ̀rọ̀ èmi ti dẹ́sẹ̀ sọ́run àti iṣẹ́ ayé n ò jẹ́ ilá tá a bá máa pè lọ́mọ rẹ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá yẹn ò tiẹ̀ fi títí ti ń sọ n gbò sọ gbogbo tiẹ̀ tán bàbá yẹn ni ẹ máa sọ wá ẹ bá ń wọ̀ sí lọ́rùn ó ti fúnra rẹ̀ mú lẹ́tà application wá pé n ó di ọmọ ọ̀dọ̀ rẹ o n ó di ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ o bàbá ò tiẹ̀ gba lẹ́pùsà yẹn ó fàyà ojú ibì ni àlọ́ mọ́ mi délé yìí tó dé ọmọ mi lélẹ̀ àánú ni wọ́n ń perú ẹ̀ àánú àánú tó kọjá òye ènìyàn àánú ni máa gbé ni padà sípò ọlá ẹni bàbá bá mi sọ fọ́lọ́run olúwa àánú ni kí n bá àánú pàdé ní gbogbo ọ̀nà mo fẹ́ bá àánú pàdé ó yá bá mi sọ di àdúrà àánú àánú olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi àánú ni máa pa gbogbo àṣìṣe rẹ ó ní ìbùkún ni fún ẹni tí a dárí ìrékọjá rẹ jì ẹni tí a kò ka ẹ̀ṣẹ̀ sí ní ọ̀run ọlọ́run ti lóun ó ṣàánú fẹ́ni tóun ó ṣàánú fún un lórúkọ jésù kò rí àánú gbà lórúkọ jésù kò rí àánú gbà lórúkọ jésù kò rí àánú gbà jésù olúwa wa àmín àdúrà karùnún tó bá mi gbà sórí nígbà tí wọ́n wá ń ṣe àjọyọ̀ lórí ọmọkùnrin yìí wọ́n ní ẹ̀gbọ́n rẹ̀ tóun ò sì ṣe tóun ò sì wàhù lọ́ba dé wọ́n ló dúró sẹ́nu ọ̀nà kò ní í wọlé pé èmi ò tiẹ̀ ní í wọlé ẹ sì máa ṣàjọyọ̀ fọ́mọ yìí ó wá di àfinisùn ó dẹni tí ahọ́n tí tí ń takò ni alátakò jẹ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ fún ọ kò sí bó ṣe gbégbèsè tó ò ní bá alátakò pàdé lójú ọ̀nà ohun tó wàá bá mi gbà ládùúrà tó rò mẹ́ni tí ó jẹ́ alátakò rẹ o sì mọ ibi tí ó ti dìde ìgbà tí ọmọkùnrin yẹn ń ṣe àtakò ẹni yìí òun ò sí mbẹ̀ láti gbèjà ara rẹ̀ pé ọlọ́run kọ́lọ́run fúnra rẹ̀ kó pa alátakò mi lẹ́nu kó pa wọ́n lẹ́nu mọ́ bá mi sọ̀dí àdúrà olúwa bá mi pa wọ́n lẹ́nu mọ́ gbogbo alátakò àwọn tí ó takò eré mi àwọn tó takò ìgbéga mi àwọn tí ó ta ko ìṣerere mi olúwa pa wọ́n lẹ́nu mọ́ olúwa pa wọ́n lẹ́nu mọ́ olúwa pa wọ́n lẹ́nu mọ́ silence them lórúkọ jésù olúwa wa àmín tó o wá rí n tó pa mí tó tó jọ mí lójú jùlọ ó ní pé gbogbo ohun tí ọmọkùnrin yìí sọnù gbogbo ẹ̀ lọ́lọ́run dá padà fún ọ wá bá mi gbàdúrà gbogbo ohun tèmi náà sọnù bóyá o ti o ti pàdánù aya rẹ ni o ti pàdánù àwọn ọmọ rẹ ni o ti pàdánù ìní rẹ ni o pàdánù ìbáṣepọ̀ ni kóluwa dá gbogbo ẹ̀ padà ó yá bá mi sọ di àdúrà lórúkọ jésù ẹ bá ń da padà olúwa bá mi dá padà ọba tó ní ayé tó ní àṣẹ dá padà lórúkọ jésù kí ọ̀run dá padà fún ọ mo gbàdúrà fún ọ lónìí kí ọ̀run dá padà fún ọ gbogbo ohun tó sọnù ìṣerere tó sọnù lórúkọ jésù kọ́run dá padà fún ọ jẹ́ kí n gbàdúrà fún ọ ká tó máa lọ ah, arúgbó ọjọ́ ò ẹ̀yin nìkan lọ́ba ní sùúrù bóyá o wà ń bẹ́ẹ̀ tó jẹ́ pé ọlọ́run gan ló tiẹ̀ ti ṣàṣìṣe sí kọ́kọ́ bá mi gbàdúrà fọwọ́ ọ̀tún ẹ̀ lé àyà rẹ̀ ó fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run wà ní bàbá mo mọ̀ pé mo ṣẹ̀ sí ọ mo mọ̀ pé mo ti rìn jìnnà sí ọ olúwa ṣàánú fún mi mo padà dé lónìí olúwa gbà mí n ó bá ọ n ó ṣèfẹ́ rẹ títí ayé àmín ó yá jẹ́ n gbàdúrà fún ọ báyìí arúgbó ọjọ́ ọba tó pọ̀ nínú àánú olúwa ẹ̀yin nìkan ni ọba tí ń ṣàánú tó jókòó lórí ìtẹ́ àánú ẹ ti ní ẹ ṣàánú fẹ́ni tẹ́yìn ṣàánú fún ẹni tí ń gbọ́ mi lónìí yìí níbi gbogbo tó wù kó wà olúwa ṣílẹ̀kùn àánú fún wa jẹ́ kí àánú bá wọn jẹ́ kí àánú bá wọn wọ́n ti ṣe ẹsẹ̀ gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ sọ pé bí ẹsẹ̀ wa bá rẹ̀ dòdò bí òdòdó tá a bá lè béèrè fún àánú yóò funfun gbò bí òjò dídì olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa àṣìṣe àná olúwa jẹ́ kó lọ sókun ìgbàgbé ẹ ti sọ pé ìbùkún ni fún ẹni tí a darí ìrékọjá rẹ̀ jì ẹni tí a kò ka ẹ̀ṣẹ̀ sí ní ọ̀run ọlọ́run àánú yá máa ṣàánú fún wọn máa ṣàánú fún wọn. dá ògo wọn tó sọnù padà kí wọ́n padà sínú ògo kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú lórúkọ jésù kó ṣe bẹ́ẹ̀ fún ọ kó ṣe bẹ́ẹ̀ fún ọ jésù olúwa wa àmín yóò dáa fún ọ sórí ohun tó ṣẹlẹ̀ sí ọ nípa ẹ̀kọ́ yìí àti àdúrà tá a jọ gbà pọ̀ tó o bá fẹ́ sọ fún mi o lè bá mi sọ̀rọ̀ lórí olówósọ̀yọ̀ àti yahoo.com orúkọ tèmi ni olúwàgbémiga olówósọ̀yọ̀ yóò dáa fún ọ